You, the person, must not violate, sorry, you must not lie about the relationship between you and that other person you are bringing in. Now, it happens sometimes that one occupies a flat and one is not quite sure that one will be able to pay the rent when it is due. So, one may decide to rent out Uma's apartment most people would do so secretly. So the scholar says the second condition is yes, you won't have to tell the landlord before you can do it, but if questioned about it, you must not lie. So that prohibition of lying about it makes it very difficult for most people. And the reason it's difficult is when you collect the rate from whoever you bring in, you are likely to find yourself in a difficult situation if the landlord says, okay, I don't want that person in my house. Giving back the, the rent to that sister or brother may become difficult. This is why most people rather keep it secret. So the scholars say if you can fulfill these two conditions, you don't lie about it, and then you impress it on your tenant that he must keep all the agreements binding you to your landlord that it is not haram. Is it clear? And this is because Muslims are only permitted to lie in three situations. We've mentioned it before. When we're in the war front, or when we want to make peace between two persons, or when we lie to tell our wives how much we love them. All right? Yes, we are allowed to lie in these three situations. In other circumstances, we are not allowed to lie. So, situations that force us to lie, may Allah save us from them. So, that's the first question and answer. Now, Ibere Keji, the second one now in Yoruba, if I come to translate for you. Ibere Keji ni wípé àwọn tí Ọlọ́run ọba ṣe ní mahram fún on ohun tá fi mọ́, principle to general ni wípé. àwọn tó jẹ́ léèwọ̀ tá a lè fẹ́ forever àwọn ni mahram wa wọ́n sì ń láti jẹ́ ọkùnrin ibi tí ìrújú wa wà rèé aya tó spell out mahram ní suratul ahzab ó ní nígbà tó ṣe léèwọ̀ táwọn ọkùnrin máa wọlé tó àwọn ìyàwó òjíṣẹ́ ńlá ó ní láàjùnáhà àlẹ́ ìhìnnà aya fifty five or so suratul ahzab lájúná àléhìn náà sí àbá ìhìn aw abẹ̀nà ìhìn aw ìhwánìhìn aw abẹ̀nà ìhwánìhìn aw abẹ̀nà ìhwátìhìn. ó ní kò séwu fún wọn táwọn wọ̀nyí bá fẹ́ wọlé tọ̀ wọ́n àwọn wo àwọn bàbá wọn àwọn ọmọ wọn àwọn bùrọ̀dá wọn àbí àbúrò wọn lọ́kùnrin àwọn ọmọ bùrọ̀dá wọn àbábúrò wọn lọ́kùnrin àwọn ọmọ àǹtí wọn àbábúrò wọn lọ́kùnrin. now nínú àwọn tó jọkùnrin ọlọ́run sọ àwọn wọ̀nyí gbogbo wọn pátá they are prohibited for marriage forever. but aya yẹn ò sọ pé tí wọ́n bá jẹ́ muslim àbí tí wọ́n bá jẹ́ muslim ìyẹn ló fa ìbéèrè yìí pé sísà tó bá wá gba islam tó jẹ́ pé ìdílé kiriyóró ti wá àbí ìdílé mùsùlùmí bọ́ọ̀dẹ̀ àbábúrò ẹ̀ lọ́kùnrin di kiriyó ṣé mahram náà ló máa jẹ́ fún bí ṣe gbọ́ pẹ́ṣàn yìí dáadáa good kí n tó wá pàdánù ẹ̀ kí n tó fún sísà mi now the thing pertains to the need to have a mahram. A mahram uh, is a male member, a male relative, okay, or yes, a male relative who is allowed to be in privacy with one without there being a third person. It's prohibited for a Muslim sister to be in the confines of a room with any man. It could be her boss in the office, it could whoever it is. It is prohibited for her to be in the office alone with him or in any room alone with him without there being a third person. Now, the only ones allowed to be in privacy with us are men who are prohibited from marrying us forever. And the Quran spells those people out. Now, the Quran did not add where they are spelled out that such people must be Muslims. So the question arises that if a sister has a non Muslim brother, because brothers are mentioned among the people who can be our mahrams, suppose she has a non Muslim brother, does he act as mahram for her? Or if the entire Muslim the entire family is made up of Muslims, but one of them uh, converts to Christianity. Does he continue to have the right of mahramiya on her? That is the question. Now, because it's not spelled out expressly in the Quran, we need to go through what the scholars have written to explain this. tíra ní by ibn qayyim al-jawziya ó ní fọ́tù láyé kúnnù káfíìr mahraman lil muslima wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kí kéferì kó jẹ́ mahram fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí lóbìnrin ẹ máa gbọ́ o káfíìr kò lè jẹ́ mahram fún mùsùlùmí lóbìnrin ọ̀rọ̀ bùrọ̀dá làwọn sọ àbí wọ́n ní pété ẹ̀wá kúrò ń bọ̀dà kódà kó jẹ́ bàbá ẹ̀. ẹ máa wá ṣèmọ̀ pé kí ló ṣe le tó bẹ́ẹ̀ ẹ máa farabalẹ̀ gbálàyé. wọ́n ní nasa aleyhi al ahmed wọ́n ní imam ahmed bin hanbal oní hadith ó sọ eléyìí ó kọ sínú tirẹ̀ wípé àgbọ̀yé wípé ṣe léèwọ̀ fún ọkùnrin tó jẹ́ bàtàn fún sísà tí ò lè tẹ́ lóòótọ́ ṣùgbọ́n tó jẹ́ kéferì àgbẹ̀yé pé ó lè jẹ́ mahram fún un. فقال أبو الحارث قيل لأبي عبد الله المجوسي محرم لأمه وهي مسلمة قال لا الم... آه لأبي عبد الله المجوسي محرم لأمه وهي مسلمة قال لا wọ́n nígbà tí wọ́n bi imam ahmed bin hanbal léèrè wípé tí màjúsí tó bá fẹ́ jẹ́ mahram fún màmá ẹ̀ ń kọ́ mọ̀júsí àwọn là ń pè ní zoroastrian lédè òyìnbó àwọn èèyàn kan ni tó jẹ́ pé iná làwọn máa ń bọ wọ́n máa ń forí balẹ̀ fóòrùn láyé ìjọun wọ́n dẹ̀ ṣiṣẹ́ kù láyé náà àwọn ni wọ́n pọ̀ jù sí ìlú tí wọ́n ń pè ní iran kí iran tó wá gba islam bó tiẹ̀ jẹ́ pé islam tí wọ́n tún gbà náà ó tún ní kéèlẹ̀ shia ni wọ́n nípìnlẹ̀ eh, zoroastrians ni wọ́n wọn nígbà tí wọn bí imam ahmed bin hanbal léèrè wípé tí màjúsí bá fẹ́ jẹ́ mahram fún yẹn nǹkan ohun tí wọ́n ṣe béèrè question yìí ni pé iṣẹ́ kan wà tá a mọ̀ mọ́ àwọn màjúsí now nínú tá a mọ̀ mọ́ àwọn màjúsí ni pé wọ́n ní wọ́n gbà wọ́n láàyè ní ìwámu under what circumstance pé wọ́n lè ní àṣepọ̀ pẹ̀lú ìyá wọn ó strange tí kì bá ṣe pé nìkan fà nínú tíra màá ní ṣé possible ṣá tó ti yé now torí pé tó ń bi imam ahmed bin hanbal ó mọ̀ ṣe ẹ̀ màwọn ọmọ jews ló ń ṣe wọ́n ń ṣe mọ̀ yí pé ṣáá lè gbà fún mọ̀ júsí láti ṣe mahram fún yẹ tó jẹ́ muslima imam ahmed wa dáhùn pé la ó ní kò possible. وقال أبو الحارث أيضا سئل أبو عبد الله عن امرأة مسلمة لها ابن مجوسي وهي تريد سفرا يكون لها محرما يسافر بها قال لا نعم wani kí wá nìdí tí wọ́n ṣe ṣe ní èèwọ̀ torí pé mọ̀júsí a gbọ́ pé ẹni tí ò wá síbẹ̀ nù ṣe wọn ń kọ́ bí àwọn christians àbáwọn jews jẹ́ pé ahlul kitab ni wọ́n a dẹ̀ mọ̀ yí pé kò sí nù ṣe ẹ̀sìn tiwọn pé kí wọ́n báyà wọn lò pọ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ wá lè jẹ́ mahram bẹ́ẹ̀ kọ́lá abudulayi. لا قال علي بن سعيد سألت أحمد عن النصراني واليهودي يكونان محرما قال هما لا يزوجان فكيف يكونان محرما ó ní jẹ́kàwó báyìí àárí direct text láti inú quran tó yan ṣùgbọ́n ká dálà káì padà síbi pé ẹni tó bí ọmọ tó jẹ́ pé òun gangan ni bàbá ẹ̀ tọmọ yẹn wá gba islam ṣó lẹ́tọ̀ọ́ láti fọmọ òun lọ́kọ fóun kì bá ṣe muslim ṣe ní ìdáhùn ẹ̀ lọ́wọ́ ẹ gbọ́ pẹ́sàn ẹ̀ yé bàbá tó jẹ́ christian tọmọ ẹ̀ wá gba islam òun ló bí nǹkan ẹ̀ tí wọ́n bá ní bàbá ẹ̀dà ṣé kọ́ọ̀dì ìṣẹ̀rí àpọ̀ ló máa júwe bí bàbá yẹn náà ló máa júwe kí wá ló ṣe tí ò ṣe lè fọmọ ẹ̀ lọ́kọ̀ọ́ nù ṣẹ̀rí àpọ̀ torí pé good àìjẹ́ mùsùlùmí ẹ̀ yẹn ó máa di àwọn nǹkan kan sínú kan fẹ́ ká gbọ́yé wọ́n lẹ́ni tí kìí bá ṣe mùsùlùmí kò lè mọ́wọ́ mùsùlùmí ó dẹ̀ ń ṣẹlẹ̀ láàrin àwa tá a jẹ́ mùsùlùmí tá a gbọ́ súnà yìí àtàwọn òbí wa tí ò gbọ́ súnà yìí ẹ rí i pé tẹ bá lẹ fẹ mọkọ wáyé mọkọ wálé nǹkan táwọn ń rò ọ̀tọ̀ nǹkan tẹ́yìn ń rò ọ̀tọ̀ nǹkan táwọn àpá tó ń kọ yín kí ó tán kọ yín lẹ́sìn ń wò ọ̀tọ̀ nǹkan táwọn òbí ń wò ọ̀tọ̀ àwọn òbí bẹ̀ dáhùn ó dáhùn gbọ̀n sí kò dáhùn gbọ̀n sí ó ń ṣe súnà kò ṣe súnà kó ṣáàfi lè bọ́mọ àwọn kó lè tọ́jú ẹ̀ àìbẹ́ẹ̀ kọ́ ni but ẹni tó ń bọ́mọ tó ń ra oúnjẹ sínú fíríjì ó ń dáṣọ sí lọ́rùn tí ó bìkítà kí ló ṣẹlẹ̀ sẹ́sìn ẹ̀ ọ̀rẹ́ ni àbọ̀tà wọ̀láyọ̀ ọ̀tá ni ọ̀tá bí ọ̀rẹ́ ni kò kíà pé kí ni ó ṣẹlẹ̀ sínú sàárè kí ni ó sì jábọ̀ fọlọ́run ọba àwa gbọ́ yé pọ̀tà ni ọlọ́run ṣe ni ẹni tí ò bá wà of measure pẹ̀lú sísítà ká má fọmọ fún un ó ní kànábì sọ bẹ́ẹ̀ fún wa. now wọ́n wá ní bàbá tó bí lọ́mọ gan a rí i pé òun gan ò lè mọ ìwọ̀ ọmọ tó bí kò mọ kí ni tó tọ́ sí i kí ni tí ò tọ́ sí i ó lè láàánú ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n bó ṣe láàánú ẹ̀ tó táwọn tí ò yẹ kó rí bá bọ́ tán bá ń bọ̀ tán bá kanlẹ̀kùn tán fẹ́ wọlé kò gbẹ́sìn yìí lè pé ẹ dúró ẹ̀ lè wọlé àìbẹ̀ẹ̀kọ́ ni ó lè wo ọmọ bọ̀dẹ́ ẹ̀ àbọ̀mọ àǹtí ẹ̀ tí islam sọ pé wọ́n lè fẹ́ra kó ní ah, ẹ bá burú ẹni kí ló tún bò àìbẹ̀ẹ̀kọ́ ni islam wá rí pé pálapàla máa bá ẹ̀sìn yín tá a bá ní kúrò àwọn bàbá yẹn wọ́n máa jẹ́ mahram fún yín sẹ́yìn bá ti gba islam táwọn bá jẹ́ kẹfẹ́rí ọlọ́run ní wọ̀lẹ́yẹjẹ alọ́lọ́ lìtàfẹ́rí náà alẹ́lmú mi ní ẹ̀sẹ̀bíla àní fi àṣẹ yín sí kẹfẹ́rí tí ò mọ́lọ́run lọ́wọ́ àpọ́nlé ni fún yín wàláhì ẹlòmíràn ní ṣe wá le tó yẹn ṣèbí dádì ló bí ẹ ṣùgbọ́n ìwọ ti dọ́lọ́wọ́n ọba mọ̀ dádì ò dọ́lọ́wọ́n ọba mọ̀ ẹni tí ò dọ́lọ́wọ́n bá mọ̀ àfẹ́ kó jẹ́ pé ọwọ́ ẹ̀ làṣẹ mọ́ṣe ní kó wá ṣe ilé ayé ẹ̀ ló máa wà torí pé kò tí ẹ̀ gbọ́rọ̀ áṣẹ́ra yìí. wọ́n nírú ẹ̀ gẹ́lẹ́ ni ọmọ ọ̀yá lọ́kùnrin àbí hmm, lọ́kùnrin tí ò tí ì gba islam irú ẹ̀ lòun náà máa jẹ́ tó bá jẹ́ kó yẹ tẹ́ni tí kì í ṣe mùsùlùmí ó láṣẹ lórí irin bàbá gan la ní kó máa fi yín lọ́kọ̀ tó ń tọ́lọ̀ fi ṣe léèwọ̀ ó make more sense pé bọ́ọ̀dì èèyàn tó jẹ́ john tó ti yé tá a bá fẹ́ travel wọ́n ní kò lè jẹ́ macron fún wa in fact a rí situation tó jẹ́ pé brother eléyìí ò tiẹ̀ sọ pé muslim kọ́ lòun muslim ni ó kàn wọ àbúrò ẹ̀ pé bóló ti já gbogbo èrè tó já gbogbo tó já orí bóló ti rí àwọn òun ṣe ń fámílì àwọn ó dẹ̀ ní kí wọ́n já kúrò lára ẹ̀ eléyìí kì í ṣe fiction reality ni ó pa wọn láṣẹ pé kí wọ́n jáde bá kúrò lára ẹ̀ pé àwọn oníṣẹ́ fámílì àwọn ó ti rìn máwọn tẹ̀blíìd àwọn náà kórìí ibú yẹn bá mùsùlùmí lòun o ẹ wá imagine how much worth it be sísá mi tán ṣe wọlé lámàlẹ́kùn ẹ jẹ́ rí mi afẹ́dẹ̀ halkọ̀ ṣẹgbọ́ now ẹ wá imagine ẹni tó tẹ̀ jẹ́ pé kì ṣe muslim rárá rárá ẹ lè máa fẹ́ point àwọn exceptional cases o gbogbo òfin ló máa ní exceptional case wọ́n lè ní à ẹnìkan ní tóun bá bọ obìnrin lọ́wọ́wọ́ tóun kì í move àbí ìmí àní tóun bá dìmọ̀ obìnrin gan ara òun ò move ọlọ́run tó ṣòfin pé káwọn má fọwọ́ kàn wọ́n ká má dìmọ̀ ọ̀tún àbá kí n ṣe àwo wa ó mọ̀ pé irú ẹni yìí exception ni kò tẹ̀ ṣòfin nítorí exception ó ṣòfin nítorí everybody ni tó tán bá ní à àwọn brothers kan wà wọn ò ń ṣe muslims lóòótọ́ but they can be so caring àwọn gan ni a máa protect àbúrò wọn tòun ti pé a ní exceptional case ni the rule ni wípé majority wọn torí àìgbà ẹ̀sìn yín gbọ́ wọn ò ní nítara fún nǹkan tẹ́sìn yín làbọ̀ yín lọ́rùn torí ẹ̀ ni wọn ṣe lè jẹ́ mahram títí now the answer to the question is this a non-muslim brother can't be a mahram for his muslim sister and uh, the original question same answered in this book by Ibn Qayyim al-Jawziyah pertains to a Majusi man, that is a Zoroastrian man, being a mahram for his Muslim mother. The questioner posed that question to the Imam, Imam Ahmad bin Hanbal, uh, that is it permissible for a woman who is a Muslimah to have her non-Muslim son who is a Zoroastrian acting as a mahram for her. And uh, the, question, the question was answered by Imam Ahmed that it was not permissible. The Zoroastrians happen to be uh, a people who are seriously misguided. Uh, the scholars say they have as a tradition in their religion the permissibility of a man having sexual intercourse with even his mother. That sounds very strange. The same way it would sound very strange to be told by anyone that temporary marriage is practiced on earth today in some countries. Because you would imagine how would any sister in her right senses go into temporary marriage with a brother with the agreement that they will part ways after some time, even when there are children between them? But it was once allowed by the Messenger of Allah to address certain situations that surrounded the uh, condition of companions in the battlefield. Allah abrogated it in the end, and it remains abrogated until the day of Qiyamah. But in the Republic, Islamic Republic of Iran, as they call it, they continue, yeah, they call Iran the Islamic Republic of Iran. They are Shiite Muslims. And Shiism is misguidance. So they still practice temporary marriage till date. So one should not be surprised to find in a book like the one I'm reading out to you that Zoroastrians permit as a culture of their religion, I don't know under what circumstance, but it's permitted in their religion for a man to have sexual intercourse with his mother. Now, so when the question was posed to Imam Ahmed, he answered that it would not be permissible for a man who is a Zoroastrian to act as mahram for his mother who is a Muslimah because of this. But the discussion of the question in the book goes beyond that. It sheds more light on a situation where the man is not even a Zoroastrian. The Christians and the Jews are not known to have sexual intercourse with their mothers. Would that then be allowed if the man is a Christian or a Jew? They are people of the book. Allah permits us to marry their women. But Imam Ahmed answered that no, even with Jews and Christians, it is not allowed that they act as mahram for a Muslim sister. So uh, Ibn Qayyim now answered further that you may begin to wonder that is there no contradiction between this prohibition and the fact that we are allowed to do certain things with them? He said, Yes, we are allowed to do certain things with our brothers who are non Muslims, and we are prohibited from doing certain things. Allah prohibits that a man give out his own daughter in marriage once she accepts Islam and he still remains a non Muslim. So if a non Muslim man were to have the right of wilayah." the right of guardianship over a Muslimah, it would have been a non-Muslim father over his non muslim over his Muslim daughter. But we know that in the Sharia, once a sister accepts Islam and her father remains a Jew or a Christian, he can't give her out in marriage, however much compassion he feels for her, however caring he may be. And the simple reason is, he who has no Islam can never understand the requirements of a Muslimah. And I say we can observe this even in our relationships with members of our own family who don't understand the Sunnah. Things that an elder brother who understands the Sunnah will want to protect his sister for, if he does not understand the Sunnah, he may even be the most hostile to those things. We've had cases here in Lagos where an elder brother who is not upon the sunnah commanded people in the neighborhood to remove the jilbab from the head of his younger sister because he felt she had brought something into the family that the family was not known for. So, how much more a brother who is not upon Islam? So, the summary is that a non Muslim brother can't act as mahram for his Muslim sister. Now, what will be the question? Comes, wọ́n ní tí ò bá lè jẹ́ mahram fún àwọn nǹkan míì tó nídìí pé kí mùsùlùmí tó lágbọ́yé ó ṣe kó wà nítòsí láti bá sísà ṣe tó protect ẹ̀ ṣé non-muslim brother ṣó lè ṣe wọ́n la máa kó gbogbo ẹ̀pọ̀ ni tó ti yé ń sìn now ọlọ́run aláwọ̀ yìí pé wọ́n lè jọ wà nínú ilé ọlọ́run aláwọ̀ pé sísà wa lè bọ́ zimbabwe fún non muslim brother. wọ́n ní ṣùgbọ́n circumstance yẹn ó yàtọ̀ fún circumstance àjọ ń travel. wípé usually abọ́ Zimbabwe, ó rírun ẹ̀ ó ṣe gbá ó máa ń sábà happen nínú environment inú ilé ni. tó ti yẹn sìn wọ́n ní tóbìnrin bá bá ọkùnrin travel circumstance tá a máa encounter on a journey kò ṣe predict mo rántí for example wípé a ṣe hajj kan ṣé ń gbọ́ mi ìgbà tá a fẹ́ máa darí bọ̀ a ń láti yà ní kọ́ńtì kan fún transit nígbà tá a dé hòtẹ́ẹ̀l tá a máa sùn question arise wípé ìkọ́nú àwọn tá a jọ ń travel pẹ̀lú màmá ìyàwó ẹ̀ ṣé ká gúrùpọ̀ papọ̀ sí yàrá kan náà sọ pé pẹ́sàn yẹn dáadáa ṣé kí wọ́n jọ sun yàrá kan náà of course a ṣe èméjì yìí pé màmá ìyàwó èèyàn èèwọ̀ ni fihàn láti fẹ́ so tá a bá kàn lọ síbi wípé ṣé maharam ni ṣé maharam kọ́ ṣé wọ́n lè dá wà nù yàrá the answer is yes wọ́n lè dá wà nù yàrá but lọ́jọ́ yẹn a decide pé ká separate wọn even though kì í ṣe pé àgbọ̀yé pé mahram ni wọ́n fúnra wọn kí la fi decide pé ká separate wọn ni wípé téèyàn bá ń sùn èèyàn ò ní control lórí ara ẹ̀ anything can happen àwa expect pé ìyá yìí gan ló máa insist pé ká separate àwọn torí pé téèyàn bá ti lose control ara lè ṣí ju bí èèyàn ṣe fẹ́ ṣí lọ but ìyá yìí ló insist pé rárá o kọ́ má yà wọ́n o tí bọ́ọ̀dà ò bá tiẹ̀ fẹ́ kò ní mọ́ so kí la ṣe lọ́jọ́ yẹn àfihàn lẹ̀ ni màṣọ ń wá àwọn circumstance bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé yes bí kì í tiẹ̀ ṣe haram à ń káyà pé ṣètàn lè fẹ́ já situation gbà even with the muslim ká má tiẹ̀ wá sẹ́ni tí kì í ṣe mùsùlùmí wọ́n ní ká má tiẹ̀ jẹ́ kó wáyé rárá tó ti yé ń sìn so uh, eh, except for my sister, is that circumstances which may not even be outrightly prohibited. We may be compelled in some situations when we have uh, heightened fear that fitna may happen. We may still prevent certain things from happening, even though there is no clear text that says this is haram. So I thought an example where we traveled once and we had to lodge in transit on the way back from Hajj. Such was the condition of the hotel that uh, the airline put us that some people had to share rooms. There was a woman who had to share a room with her son-in-law. So we were hesitant to put them together, even though we know there is no text that prohibits that. But we knew that when you when you are alone with a woman in wakefulness, yes, you have your aura. But when you go to sleep, you may lose uh, consciousness and expose yourself beyond what is normal. That was the reason for wanting to prevent it on that day. You understand? So, in summary, a non Muslim can be a mahram for a Muslim sister. Now, issue kẹta ẹ bá mi fara balẹ̀ ìdada òjíṣẹ́ sallallahu alayhi wa sallam ó ní ìdá mar'atu وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي من أي أبواب الجنة شئت أما ده إن كماني بري الله بان بيليري إيه، تبا موا أفكم بالي نفع أي سيستاز ميو أما ده والله mẹ́rẹ̀ẹ̀rin ló dẹ̀ rọrùn fún ẹni tọ́lọ́mba ti rọ̀ lọ́rùn mo rí i pé èyí tó pọ̀ nù yín ẹ̀tìrí mẹ́ta ẹ̀kọ́ ìkan náà ló ṣẹ́kù bẹ́ẹ̀ ó ti kírun márààrún irun márùn ló jọ́ràn ìlera lójoojúmọ́ tó bá ti jẹ́ kírun ó ń kí ń kó ha a máa gbà àwẹ̀ yàn lásìkò ẹ̀ bá tó tí ò sínú àwọn tí ó ní excuse pé ó di méjì àbí ó ní kẹta wàhálà rọtfẹr jaha ó bá ṣọ abẹ àmọ àwọn sísá rẹ lóníṣìnà ọlọmọdé ká mọ yìí bẹẹ gbogbo ẹni tọ́lọ́mù bá ti ní kó lágbọ̀ọ́yé súnà ẹni fẹ́ ṣe ṣìnà ò ní fẹ́ lo zimbabwe mi ì sọ pé kò sí exceptions o but the rule generally ni pé látara pa afẹ́ bo òhò ara ẹni afẹ́ tọ́jú abẹ́ ẹni la ṣe ń ronú pa fẹ́ bo ọ̀ṣọ́ wa so a ní ronú ṣìnà kan ẹlẹ́hàá ọlọ́run ò dẹ̀ ní jẹ́ káyé wa kórí wa di irú débi kan máa sọ pé àwọn ẹlẹ́hàá yẹn oníṣìnà ni wọ́n àwọn ọ̀tá wa máa ń sọ bàtà wa máa ń sọ pé rárá àmọ́ àwọn ẹlẹ́hàá bẹ́ẹ̀ tí wọ́n bá láwọn kọ̀ọ̀kan ń ṣá ní bẹ́ẹ̀ ni so every rule there is an exception now mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ní kó parí yín ṣe rí kẹrin ẹ mọ ọ́n bẹ̀ yín anábì ní wọ́n àtọ́ ha tó bá ń gba àṣẹ ọkọ ẹ̀ ibẹ̀ yẹn làdánwò tó pọ̀ jù ló dúró dè ló ti dúró dè ọkọ èyí tó n'inu nínú wa bá a wa máa ń límìtì pẹ̀lú àwọn expectations kan táwọn ní tí ò yẹ káwa má ti understand ẹ̀sìn kọjá àwọn expectations yẹn. Màá fún yín ní instances bíi méjì of àìní jẹ́ kára àwọn ọkọ wa ò béè tó lè máa wáyé látọ̀dọ̀ àwọn tó ní ṣe pé àwa fúnra wa la ní problem. Tó bá ti gbọ́ yé wípé ọkọ òun ẹ̀sìn ló gbọ́ yé débẹ̀ tóun náà fi understand déètì ìsọkọ fi ń ṣe léyìí òun ló máa báwọn ẹbí sọ̀rọ̀ ní á bẹ̀ wọ́n pé kọ́jọ́kọ́jọ́ kóun rí àlìjẹ́nà wọ̀ o látara àṣẹ ànẹ́bì pé kóun jẹ́ o kọ́kọ́. situation kan present ó present ara ẹ̀ wípé there is the case of a sister ọlọ́run ní kọ́kọ́ láìkẹ́ púpọ̀ jù ní èrò kan máa ń de mára dúró fúnra wọn ó bímọ kínní ó bí kejì ó gbé kẹta ìgbà tó dórí ẹlẹ́ẹ̀karùn-ún náà fẹjọ́ sùn mí. ṣé téèyàn bá ń sinmi ọkọ ṣé wọn máa ń bẹ lọ́nkọ ọlọ́run má jẹ́ kó ara wọn àbí kó nífẹ̀ẹ́ ara wọn. èmi ò mọ ìtọ́nà tún nìyẹn o ọláhùn rí kèsì rí nígbà tí mo ṣe ń sọ yìí ó ṣe kára of the situation torí èkó bí ti ṣẹlẹ̀ na wọ́n wá ní àwọn fámìlì wa ṣe meeting wọ́n ní kó má ọmọ o ó ti sọ ọmọ àwọn di baby making machine ọlọ́run tí wọ́n fẹ́ sísà yìí wọ́n láwọn ọmọ mara àwọn ọkùnrin ni wọ́n ẹ̀yin náà ní tó bá jẹ́ tọkùnrin lòun náà wá ọkùnrin ní gbogbo èèyàn máa ń wá ọ̀tà àti obìnrin ọmọ ni wọ́n ọmọbìnrin tiẹ̀ máa ń láàánú púpọ̀ tó ti yé tí wọ́n ròyìn wọn níròyìn jẹ́ pé but èyíkéyìí tó lè wù kọ́lọ̀ ń fún wa kọ́lọ̀ ń bá wa tọ́ ibi tí mò ń lọ́gbọ́n rèé gbogbo fámìlì wa ṣe mítì wọn á lọ bá sísà yìí pé ó ti tó gẹ́ àbúrò ẹ̀kan tó gbádùn ìyẹn nìkan ló wá rí wa pé kí ni kó jẹ́ sáǹdì wọn ni ah, sáǹdì ẹni wípé as long as ọkọ̀ ẹ bá ní fẹ́ gbọ́ bùkátà tọ́lọ́hún dẹ̀ ń dá wọn lóhùn wọn ò dẹ̀ bẹ̀rù òṣì máa wò wọ́n so bọ́dà tí wọ́n sọ fún wa pé ìmú ẹni pé ọlọ́run tún pèsè ọmọ kẹfà bọ́dà nìkan ló lọ fàkì pẹ̀lú ogun fámìlì ṣé ń gbọ́ inú mi wá dùn ó ní nígbà tó ń débẹ̀ inú àǹtí òun dùn òun á ní òun gbọ́ pé bọ́kàrà bí nǹkan lẹ sọ ọmọ ó láǹtí òun dáhùn pé rárá àbúkù ń bọ̀ lọ. wọ́n láì mo bá sísá yìí dúpẹ́ fọlọ́run ọba. ó yé e ó yé e wípé òun àtọkọ òun ẹ̀sìn làwọn ń sìn lópin ìgbà tí bá ti ọba ó lè má tó láàárọ̀ sẹ́rí tó bá jẹ ọjọ́ ń gba ọmọ yìí kọ́yàn kí ó yanjú tí ayé wa ń rí tẹ́lọ̀tún tó ń rí lọ́sì àwọn tó fi ń bu lónìí wọ́n ń lágbára ọba. pé wọ́n ha tó ò bẹ ọkọ ẹ̀ yẹn a rí pé ọ̀pọ̀lọpọ̀ òun. wọ́n ní pé òbí dìbò sọ́kọ ẹni ohun tó túmọ̀ sí ni pé táìm tó bá tẹ́ wa lọ́rùn tó bá jẹ́ táìm wọn fẹ́ ká sí òun ọ̀pọ̀lọpọ̀ òní sí lọ́rùn. ó mọ̀ pé kò tẹ́yìn lọ́rùn kò rọ̀ yín lọ́rùn àwọn kan lọ́wọ́ máa ń ní kí má ní wọ́n gòkè débi pé wọ́n máa wá rí adùn nínú ìgbádà most people ní lẹ́bù tí ọ̀pọ̀lọpọ̀ wà a kì í kí ìrí adùn náà ìbáàdà òjíṣẹ́ ńlá ní nǹkan tó máa ń dùn mọ́ òjò ń tò ní kó wà lórí irun ẹ rẹ̀ rí pé irun ti wá à ń kánjú kí imam ṣe kí akókí wa ni lẹ́bù kan nínú imam ní tiẹ̀ yẹn kọ́lọ́ má ṣàìjẹ́ kó kárí gbogbo wa. now so ṣẹ́rí obìnrin ọkọ kò túmọ̀ sí pé tó bá tínú ẹ̀ bá yọ pàṣẹ tó pa ẹ́ kí la máa fi mọ̀ ìta lè fi òbẹ́ àti ìta lè fi òbẹ́ ẹ̀ wọ́n á béèrè pé ṣé ìtópa aláṣẹ yìí ṣó tako bọ́lọ̀ ń ṣe fẹ́ kì í ṣe pé ṣó ta ìmí ṣe fẹ́ tó bá jẹ́ bí fámílì ẹ ṣe fẹ́ à má má rí torí bí fámílì ṣe ń fẹ́ lọ́pọ̀ ìyá á máa ya patí bọ́lọ̀ ń ṣe fẹ́ in particular wọ́n fẹ́ lọ sí area kan tó jẹ́ wípé ó ń dá múṣkílà lẹ̀ láwọn ilé òun náà dẹ̀ ní kíni oorun ọmọ sísùn sexual intercourse. Much as one understands, sister, I will summarize what I'm saying for you, inshallah. Bó ṣe dá wa lójú tó wípé ọkùnrin rẹ kìí fọ́ọ̀sì ìyàwó ẹ̀ bálòpọ̀. Ọkùnrin rẹ ò ní fọ́ọ̀sì ìyàwó ẹ̀ láti bálòpọ̀. Kí ni reason? Tọkùnrin bá ń bóbìnrin lò pọ̀. Bóbìnrin ò bá sí in the mood, ọkùnrin máa ń mọ̀ náà. a dẹ̀ máa ń fìlì pé jẹ́rìí pé èèyàn ní sẹ́kṣọ̀ èèyàn ní sẹ́ǹ pẹ̀lú àwọn is fullest tọ́lọ́mù bá ní kóbìnrin náà in the mood. lànàbì náà ṣe ń sọ pé kárán jíṣẹ́ rírán òjíṣẹ́ ni wípé you don't just pounce upon the woman láwọn preambles tó máa jẹ́ kára tiẹ̀ náà jáde kó tó di pa ṣeré ìfẹ́. ṣùgbọ́n i realize pé lọ́pọ̀ ìgbà táwọn obìnrin bá ń bínú wọ́n máa ń fi ìpè strongest weapon táwọn ní pé tó bá lára òun lè òun ló mọ̀ lẹ́kùn lè tó ń le kó wá bẹ̀mí ìgbọ́ bùkátà. kò wá yọ ẹlẹ́hà sílẹ̀ concern tiwa nìyẹn. even àwọn tó ń borí mo ní even tó ń bojú tó ti yé à ń rí complaint ní ìyí ṣẹlẹ̀. wọ́n á fẹ́ ran yín létí ọ̀rọ̀ ànábì kan. ó ní ìbá aráda ahadukum من امرأته حاجة فليأتها ولو كانت على تنور tọkùnrin kan nù yín bá fẹ́ gbọ́ bùkátà lára ìyàwó ẹ̀ ó pè sára ó pè mọ́ra kódà tóbìnrin ọ̀hún bá lórí àdògán tí ọmọ àdògán èkó ló pọ̀ nù wa gáàsì à ń lò ní wa ń bíbà yìí ẹni bá gbólu òkè dáadáa máa dògán náà bẹ́ẹ̀ bá tẹ ọmọ àdògán ẹ máa ro olókùúta now àwọn lárúbáwá wọ́n máa ń bèkì bread nínú pẹ̀lú àwọn agbẹ́lẹ̀ wọ́n á kógi sí iná tó bá ń jò á hì ti kòtò tí wọ́n mọ yẹn wọ́n máa fi ṣe wọ́n máa fi bèkì bread ànábìnrin tóbìnrin bá gan tọkọ ẹ bá ní ìdí ẹ ó ní kó jẹ́ kí a kù ní ìdí ẹ ó fi ṣe figurative expression ni ó jẹ́ tó wà lórí àdògán ọ̀rọ̀ sexual intercourse ló máa kàn án nínú hadith mi ó ní kódà tó bá ń rọbí lọ́wọ́ ṣọgbọ́n ìròyìn obìnrin tó fẹ́ tó fẹ́ bímọ ṣẹ́ nǹkan fẹ́ sùn sí ló máa jẹ́ business ẹ̀ ó ń jẹ́ ká ọ̀n bẹ mi pé it doesn't have to be when you feel like it gbogbo ẹni mo ti sọ and nǹkan tó mi ń tẹ̀ èmi mo sọ ń sì yí pé ọkùnrin rẹ máa ń fẹ́ kíyàwó òun feel like kó tó ṣe é ọ̀tẹ̀ yẹn má takú lórí pé i don't feel like it àti ìbá ti feel like it fóun náà ti fún ẹ̀mú ó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé a ní bóyá ẹ̀yìn sísà yóò gbọ́ yín ni ẹ wá wo nature ọkùnrin tẹ wo nature obìnrin ẹ rí yàtọ̀ kan tọkùnrin ò bá feel like it it's impossible to have sex ṣé ẹ gbà tóbìnrin ò bá feel like it initially tó bá ń ní fun later on. Hmm? fọkùnrin ni pé tí ò bá ti fílàkì láti ilẹ̀ kò sí ṣó pẹ́lẹ́ ọba sọ wípé tó bá pa ẹ̀yin láṣẹ ẹ̀ ní church torí pẹ́lẹ́ ọmọ ní church yìí so even if you don feel like it if you obey him torí pé ẹkún wá láńdá ẹkún wá lọ́nà ọlọ́run ọba somewhere along the line in the act you may develop interest tọkùnrin ò rí bẹ́ẹ̀ tí ò bá feel like kò feel like ni wọ́n ṣe ní kẹ́yìn náà assist wọn pẹ̀lú nǹkan tó máa jẹ́ kí wọ́n fi appearance yín àti pattern tara irú aṣọ tẹ́ ẹ máa wọ̀ and so on and so forth. ọ̀tẹ́yìn kan bá wá ní àwọn yìí wọ́n ní problem. kí ló mú wọn sí rí pé ìyàwó wà in the mood as at the time tọkọ sọ pé òun wà in the mood wọ̀láyìn tá a máa fi dáhùn ni pé táwọn méjèèjì wà in the mood gan-an là ń nábì fẹ́ jù fún condition wípé obìnrin láti wà in the mood kó tó òbí ọ̀pọ̀ ẹ̀ ní particular aspect yẹn. torí pé tọkùnrin bá ń feel like having fun tí wọ́n bá dì náà yẹ ẹ̀yin ò lè mọ bó ṣe máa ń rí o ó máa ń ṣe wọ́n bí wèrè ni. lẹ́sìn máa gbọ́ cases of rape kò wọ́pọ̀ ká gbọ́ tóbìnrin but ṣóbìnrin náà kì í feel nígbà míì tí ò ní rí satisfaction ni ó ṣe jẹ́ pé àwọn ọkùnrin ló máa ń rape bọ́lọ́wọ́n bá ṣe ṣẹ̀dá tiwọn wọ́n lé egun wọn ọ̀dẹ̀ ní tán bá press. so obìnrin tó bá ń lù yẹn lòún fẹ́ máa lò ní weapon á ìyá ńlá ló fẹ́ fi jẹ ọkùnrin yẹn abala kan nìyẹn abala kejì ọ̀rọ̀ oúnjẹ títọ́jú mo realize pé ẹ̀bùn ló ń jẹ mímọ̀ ṣe ẹlòmíì lè lọ pé school tó jẹ́ pé ọ̀pọ̀ ọmọ amánìdóúnjẹ ẹ̀ ni ẹlòmíì kẹ̀dẹ̀ rèé tòun ti pé kò lọ protein school yẹn fún un tó fi jẹ́ pé tẹ́ ẹ bára the same ingredient obìnrin méjì pé kán jọ sí oúnjẹ ó likely kó mú different taste jáde ọmọ kìíní ìjù mi lọ àbí ṣẹlí nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kórí ọkùnrin máa wà ń lé all the time nǹkan méjì tí mo mention fún yìí ni wàláhì tẹ́ ẹ bá lè sample pínlẹ̀ àwọn ọkùnrin ẹ máa rí i pé èyí tó pọ̀ jù nínú wọn tí wọ́n bá ní sísà kan níwà ó níwà ẹ nígbà pé wọ́n ń rọ́ọ̀ṣì sísà nítorí kan ló níwà ọ̀tún bá ní sísà kan wà ó píjì tí wọ́n ti pẹ́ àgbáyé ọ̀bùn ẹlọ́bèrè sígbà mélòó ló ti gbà ṣé nǹkan mi yé kí ló ṣe jẹ́ pé ètò bá fún ẹ̀ ló ń gba feedback jù ló ń gba proposal jù wọ́n gbọ́ pé sísà kan ti hápò rántán náà wọ́n gbọ́ pé kàn ń sọ lárúbáwá ìyẹn lè má ṣàkùn wọn but torí pé nǹkan méjì yìí oúnjẹ ẹnu oúnjẹ abẹ àwọn ọkùnrin ò kì í fi ṣeré wọn ní obìnrin tí wọn fẹ ní kòǹtò lórí ọkọ ẹ kó mójútó méjì yẹn mo wá béèrè mo ní kíkẹ ló ṣe léèwọ tí sísá bá mọ pé òun ò mọ àpàdé àlùjọ oúnjẹ kó lọ ẹ̀rù rẹ̀ sí catering school kí ló ṣe léèwọ computer school lẹ́yìn máa ń lọ it's true torí pé office lẹ́ ń prepare fún that's the truth tábàárọ̀ ẹni dirun ẹni tí ò mọ́ pọ̀ ká ní machine ta lè fi ránṣọ nínú ilé ẹni tí ò mọ́pọ̀ oúnjẹ jẹ́ pé délì ó kéré jù lẹ́ẹ̀mejì lójúmọ́ ẹ máa dáná nílé ẹni tí ò mọ oúnjẹ sè pọ̀ and nature àwọn ọkùnrin ni pé wọn ò bá rí n tó wù wọ́n nínú oúnjẹ wọn ò tún rí n tó wù wọ́n lórí bẹ́ẹ̀dì wàláì mi ìparọ́ tàn yìí tábà ní sísà yẹn á ah, màláìkà ni á ní ó ku màláìkà ẹ̀ òun ló mọ ibi tó ti ń dùn òun so ẹn tó bá mọ̀ pé òun fẹ́ bẹ́ẹ̀ obìnrin ṣe máa ń sọ if you want to control the home take care of this aspect that is the truth so àní kí wàhálà máa kú o yes being nice to his people ẹ welcome àwọn relatives ẹ ẹ kanra ẹ ṣègbà Dad. but tẹ́yìn ò bá mójútó bíi méjì yẹn tó wá rò pé ńgbà tí òun ti dá aṣọ bí ọkọ òun ò ní complain ó ń tanra ẹni o so mo bí ọlọ́run bá ṣe ń sọ yìí in fact I was going to suggest to you uh, àwọn ọ̀bìnrin ṣé ẹ̀ síbò ni ipe kárínà àwọn sisters àwọn tí wọ́n ti lọ catering school tí wọ́n mú oúnjẹ sè dáadáa àwọn kọ̀ọ̀kan tó bá sì pé ah, kódà kó má jẹ́ pẹ́pẹ́ ẹ̀ ń complain wọ́n kàn sí pé àwọn tó fẹ́ update information àwọn nípa oúnjẹ sísè ilá yìí kan náà lẹ́yìn nìkan máa sè jẹ́ pé ọkọ̀ afẹ́ lè gbáwo mi ẹlòmíì àdẹ̀sílá ọ̀pá àdìjú jẹ́ ni. jù tàbá gbọ́ pé ó mọ̀ kán wà tó tra ni wọ́n ń ròyìn oúnjẹ tọ́lọ́wọ́n ọba kò sí pọ̀ jù ẹ má jẹ́ káwọn àgbo complain lẹ́yìn náà tó sojú kò pé nǹkan tó ní tó special yẹn wọ́n ní short way lọ́sọ̀kan ọkùnrin papọ̀ mo ní máa bí léèrè if there any ọmọ tẹ́yìn mọ̀ torí àwọn kan ó wà ń bìkan jọ kan tí wọ́n ń sọ̀rọ̀ counseling láàrin àwọn kiri ó pípẹ́ ń bá mi sọ̀rọ̀ yìí ó ní ustaz àwọn pípọ̀ yìí létò referring to àwọn nàṣọ́ra ó lóun lọ bá kan ṣiṣẹ́ nínú àwọn olórí ilé ìjọsìn wọn ó lóun wá rí tó sì tàwọn kọ́pù kan dáhùn ó wá ń bẹ ọkọ yìí pé nǹkan tó fẹ́ torí ẹ̀kọ́ yà necessary now ọkùnrin wa ni but i don't enjoy my meals ó wá ní à ṣé yẹn ó ní kó fún òkúṣù méjì ẹnìyẹn wá ń bèrè pé májì kó ló fẹ́ ta fún òkúṣù méjì ó ní kókó ìyàwó wípé àwọn ti handle ru case báyìí rí wọ́n ní catering school wọ́n máa ń recommend pé kí àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn lọ ó máa ready bóyá every other day pé in four weeks ọkọ ò ní fẹ́ jẹun níta mọ́ ẹni ọ̀la ó ń sọ tìtara tìtara ni pé kí ló ṣe táwa ò nírú ètò báyìí nínú islam wọn ní èmi náà yá bẹ̀yẹn wípé home econs béèyàn ṣe ń tọ́jú ilé ọ̀pọ̀lọpọ̀ parent wọn kà fún subject gidi mọ́ torí pé ibi tá a fojú sí ni pé wọ́n béèrè ọmọ kan ní àwọn ní manager báńkì tó wà ní yàrá ìtajà yẹn tí wọn fún sí insurance and lọ́wọ́ kódà àwọn ní deputy kìíní tó ti yé ìyẹn jẹ́ àwọn òbí ju ju pé kẹ́ rí ọmọ ọlọ́run nínú ilé ọkọ yín lọ ọkọ ló yá pé as long as ọlọ́run wà láàyè ọlọ́run ò ní dẹ́rù kan kó gbàgbé tó máa jẹ àwọn ń bá yín sí pé ọmọ kẹta máa sọ o sọni fáàmì sì so èmi ń bá yín sọ eléyìí wọláì ẹni tó mi náà lọmọbìnrin tí n bá ń sọ láti fi bàtì jẹ èmi náà lọmọbìnrin but i'm still nǹkan tí mo mọ wípé ọkùnrin máa ń admire lára àwọn ìyàtọ̀ fún yìí tó mo bẹ ọlọ́run kọ́lọ́run ṣe ń rọrùn fún yín ṣe gbọ́ àwa bẹ ọlọ́run bí dáadáa tá a fẹ́ àtìv láì ṣe lè wò púpọ̀ tó ọlọ́run bá kò má jẹ́ ojú àlùkìyàmọ́ wa lọ́wọ́ àwa bẹ ọlọ́run afẹ́ṣẹ̀sìn afẹ́ṣẹ̀sìn kọ́lọ̀ má jẹ́ ká torí ẹ̀ lùz àǹfààní tayé ṣẹ́rí wọ̀láhì táwọn ilé wa bá ń jọ tó yẹ kó jọ àwọn tá a rò pé wọ́n yà wá lẹ̀ yẹn ẹ rí i pé wọ́n bọ̀ mv wa a mọ ọ̀pọ̀lọpọ̀ career women tí wọ́n pé tá bá bi léèrè pé díjú kó ní wish kan wish ẹni kò ní happy hope you see them on flashy cars. bẹ́ẹ̀ ni wọ́n ní fat bank account but gbogbo àwọn kan yìí means ni wọ́n they are not ends in themselves kí lèyàn fi ń wá ìdùnnú tí ò bá wá sí dùn nìyẹn pẹ̀lú gbogbo owó tó níyẹn ẹnìkan sọ fún mi láàárọ̀ yìí a sọ̀rọ̀ kan débẹ̀ ni ó ní obìnrin kan máa ń sọ fọ́pọ̀ ẹ̀ pé jẹ́ tí wọ́n pé mo lówó ṣá ọkọ̀ àní mo mọ̀ millions àní mo mọ̀ ó tún dáwé millions ó ní mo mọ̀ ọkọ̀ ẹ̀ wá ń sọ fẹ́ ni pé ọ̀la èmi ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ èyí tó mátà tẹ́mi jù ó fi ń dùn mí and that is pé tọkọ ẹ bá ní ìdí ẹ tó ti yé alóhùn available ó fi ọlọ́run búra míì sọ pẹ́ńtà johnson pé ọkọ ẹ ti ní kí n bá òun wá sísà fọ́ọ̀tì mo sọ fún yìí but kí ò jẹ́ kí n lè recommend sísà mo ní ọkọ yẹn náà ní problem ìgbà tó rí wọ́n ń fi ìyá nǹkan kan dùn ún ló rántí pé that is the truth tí àwọn náà máa ń wẹ níta máa ká recommend yìí fún ẹ lè mọ ọba fẹ́ yìí tí ò lè máa envy wọn home. so èyí tí ọlọ́run ọba ń jẹ́ kó máa tó náà wọn lé ọlọ́run dàpọ̀ má dàrú àwọn kọ̀ọ̀kan tí problems kọ̀ọ̀kan wà ẹ̀yẹn tètè àwọn nǹkan wọ̀nyí ẹ̀ẹ́rí ẹ̀ẹ́rí changes lágbára ọlọ́run ọba ọlọ́run má ṣàfihàn lọ́wọ́ um, for my sister who doesn't speak yoruba what i said in summary is that uh, the prophet of allah sallallahu alayhi wa sallam if a woman takes care of four things she is guaranteed al-jannah. And we find that most of our sisters have taken care of three out of those four things. The salat, if she performs her salat as and uh, when due. Two, she doesn't play with her fasting. She fasts when she is expected to, the obligatory fasting. Of course, nafila is uh, voluntary. Three, she takes care of our private part. Because we know that our sisters, the Ahlul Sunnah, Alhamdulillah, it is because they desire to take care of their private part that many of them are wearing what, what is considered unfashionable. It is the fourth requirement that many of us fail at, and that is being obedient to our husbands. Often, a sister who desires to be obedient finds her family the impediment so I struck an example with one of our sisters who is uh, happily married with her husband. And Allah has put so much affection between them that the husband can resist her anytime. So they have five kids. The family began to complain sometime last year that uh, the man had turned their daughter into a baby making factory, meaning they kept had more than enough children. Only one of her younger brothers, who is upon the Sunnah, stood by her. Now, such pressures come from many families. When they require something of their daughter, Allah requires of them towards their husbands. So those of you who are upon the Sunnah should be able to differentiate between what your family wants and what Allah wants of you in your marriage. It is better to risk to risk the anger of one's family than to risk the anger of Allah when you deny the husband what he is. The Prophet وسلم, with regard to the man's right, says, especially with relation to sex, that when any man desires a woman, he should call her to himself, even if she is um, a tanur. A tanur is an Arab kind of oven used for baking bread. In another text, he says, even if she's in labor. Of course, no sane man would want to have sex with her when she's in labor. But he says this to illustrate one fact. A woman who is in labor, whether who is on a stove, baking bread, would not at that moment be interested in sex. Yet he says the man should call her, even if she's in that, she's in that situation, to tell you that a woman doesn't have to be in the mood to her husband. But we that the best thing for any able man is to make sure he's mood when he wants to have sex. As a matter of fact, that is what the Prophet himself instructs us to do. Just bounce on a woman, send a messenger the preambles of sex to bring her into the mood. But that does not preclude the right of the woman to have sex on occasions when the system does not have, because the nature of women is that even if she does not have that interest at first, along the line, if the husband is gentle, he brings interest into the act for her. It is not so for men. If a man has no interest, there can't even be show from the very onset. So I say this because we sit down from time to time to settle family disputes. And we find that one of the weapons women use against their husbands, which is a very painful one, is denying them sexual intercourse when women feel they have been wronged. Now, so I, I, I, saw this as an opportunity to address it that if you want to have control over your man, it is halal to desire to have control over him. Uh, control in the sense of being so much in his heart that he can't do without thinking about you. His throat and what is under his pants are good ways to eat. If you are a good manager of those things, take good care of his food. I said, A, very few women care about home economics and teaching it to their daughters. The way they care about her acquiring qualifications meant to, uh, to, to, to, to play roles in offices. Women don't take care of such things as being good cooks, being able to uh, use the machine to mend clothes, being able to plait hair. We, we are beginning to make, make to feel that anyone emphasizing the learning of those things for her daughters has undermined her daughter when she should be learning to be computer literate to occupy offices. And I say there are lots of career women in high offices who lack those things that make you happy in your home homes. You don't have a career like they, are, they have. They have money, they have good apartments, they have everything except what makes a woman happy. Many of them are begging for husbands, wallahi. And at certain stage in life, put them about to this stage come. àti rọ́kọrí difficult. wọ́n máa ń sọ fún wọn gbà míì sísà yìí ti àpárà so much ó ti ṣe báyìí ó ti ṣe báyìí ustaz ẹ bá a fún un. what i tell them is this àwọn brothers tó surround me the first thing tó máa fẹ́kọ̀bìnrin yẹn ṣe gan-an ló wá break marriage wọn. that is it the first thing tó máa fẹ́ kó ṣe àwọn ọ̀rọ̀ nípìnlẹ̀ but ó wá realize pé kò sọ́kùnrin rẹ̀ ń ta there was a case náà sọ fún mi wọ́n ní kò sí any person tán bá introduce sí before long á rí i pé òun òun náà fẹ́. wàláì real case ni tán bá mélòó yìí wá láàrin àwọn brothers after ìṣọ́nà rí i pé kò ní interest nìkan kan ju pé owó torí pé sísà yìí lówó mo ní bọ́ọ̀dà tí ò ní ranjú mọ́ owó ẹ̀ nǹkan tí bọ́ọ̀dà yẹn máa fẹ́ gbà sísà yóò ní lè filẹ̀ that is the truth. tẹ́ ẹ lè mọ ni pé tá a bá ń sọ pé ẹ̀yin òṣìṣẹ́ ẹ lówó lọ́wọ́ ìkíní kan kìnìún àwọn tí wọ́n ní nǹkan tẹ̀yìn ní ọ̀la ìwọ̀n mìsẹ̀ tẹ́ ẹ pé ibi tọ́lá wọn bá sí ẹ dúró síbẹ̀ dáadáa ayé àti àlùkìyàmà kò ní fò yín mo ọlọ́run ọba èyí tá a ṣe ọlọ́run má èyí tá ṣe ọlọ́run ṣàmójúkúrò fún wa èyí tá a tiẹ̀ wá mọ̀ ọlọ́run jọ kó má wa so màá fẹ́ pause jazakumullah fẹ́rẹ̀. Um, it's not usual pé ká gba contribution but mo ní lágbára ọlọ́run ọba so that our interactive uh, sista bertis lórúkọ ọmọ mi ti gbàgbé ó mùsùlùmẹ́yà báwa pín nọ́mbà fún èèyàn bíi mẹ́fà. báwo ni mò ń wò ó? ó dáa àwọn mélòó la ní contribution? one two three but I just have fọ́ gba contributions márùn no! I should ask àfin question bisimilah. number one number two number three number four number five. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam nípa tolóúnjẹ dé, um, in fact nǹkan tẹ́ sọ yẹn, kò ń ṣe pé ọ̀rọ̀ kékeré ni nǹkan tó jẹ́ kókó ni nǹkan tẹ́mi fẹ́ sọ fáwọn ọmọ ìyá mi tó wà níbí ni pé èmi ìyá olóúnjẹ ni mí oúnjẹ ni o snacks ni o intercontinental ni o food ni o drinks ni o talk of it anything in fact I have a group on WhatsApp tó jẹ́ pé àwọn sisters mùsùlùmí àpapọ̀ à ń kọ́ra wa bọ́n ṣe ń dáná fún ọkọ kò wá ń ṣe bọ́n ṣe ń dáná nìkan o bẹ́ẹ̀ ṣe máa gbé kalẹ̀ a tún wá máa ṣe tókè èyí tí mo ṣe fún wọn láti mo ní pé wọ́n ní seven hundred naira seven hundred naira yìí wọ́n ní láti dáná fún èèyàn mẹ́ta ó dẹ̀ ní láti wà ṣe fún ọgbọ́n ṣùgbọ́n wọ́n ní láti ṣe ẹni tí ò bá ṣe kò ní gba ìdùnnú mi mo dẹ̀ máa fún wọn ní mark so ṣe kò ń ṣe pé bóyá ká gbóúnjẹ ńlá kalẹ̀ nìkan pẹ̀lú owó kékeré bá a ṣe bá máa bá ọkọ wa manage owó then tówó náà bá wà ìtí mo ní kán ṣe ní ti mo ní kò sí nẹ́fà kò sí bá a ṣe fẹ́ jẹ wípé kán dáná wọn ò gbúdọ̀ lo any fresh ingredient wọn lo bóyá ata gúngún tin tomato ọbẹ̀ tán lókù ó dẹ̀ ní láti fine kó wà fanimọ́rọ̀ àwọ ọkọ̀ lórí and another thing is that tọkọ mi bá ti lọ jẹun níbi tán ti ń ṣiṣẹ́ wọ́n máa ma sọ fóbìnrin fún pé ah ṣàkẹ́ yìí máa ń lo magi èmi ò fi magi dáná o oúnjẹ mi dẹ̀ máa ń dùn proud to say so ní group yẹn gangan number one ẹ gbúdọ̀ fi magi à ń lo magi àdáná yẹn ó máa dùn ó máa wà nutrition tọkọ mi bá lọ jẹun wọ́n máa sọ fún wọn pé ah ẹ jẹ́ kọ́ ìyàwó mi wá kọ yín lánàá tí mo fún wọn lóúnjẹ wọn ni ah inú mi ń pé mo tẹ̀dí ka ìkàn fún wọn so so àdèmọ ṣe láti train àwọn ọmọ mi náà mo ti bẹ̀ kọ́ wọn láti lánàá báyìí mi àti eight years old ni làjọ dáná so bẹ́ẹ̀ ṣe máa kọ́ àwọn ọmọ yín náà ó ṣe pàtàkì pé ó ṣe computer class ní kókó bẹ́ẹ̀ ṣe máa kọ́ ọmọ nínú dídì ṣe máa ṣe gbé ogun orí ọkọ máa wú tó gbogbo yẹn làwọn ń ṣe tẹ bá fẹ́ kọ́ ẹ wá rí mi lẹ́yìn. iṣẹ́ àlà for sisters in uh, eh, household máa make sure kó easy fún wa then a tún ní table fún ramadan náà such that a ní máa ronú tó bá ti di ìgbà ramadan pé ah, báwo la ṣe fẹ́ dáná kí la máa ṣe báwo la ṣe máa ṣe a ti fi síbẹ̀ a ti pictures síbẹ̀ two hundred naira péré. Eh? Loyibo, Loyibo. Okay, and um, we have we have a, uh, a, group on WhatsApp where we teach sisters how to cook, how to present food, how to manage money, how to make it nutritious, how to make our husband go gaga over us. And we also have menu table for Ramadan such that you don't have to plan, you still, still have to start thinking during Ramadan, what do I have to cook? You already have it laid down and all. Kids, putting out good food, managing money is extremely we really have to learn it it's not just kama samala kama rẹba kama ṣe gbogbo yẹn ó máa ó máa ń sọkọ bọ tẹ bá gbóríṣiríṣi orí ẹ máa máa wú ni ibù tó bá tiẹ máa kó à ní kókó má Okay, mi answer. Okay. They are not saying that you shouldn't marry another woman but even our sister that is coming in will also learn from us and our children will learn from us inshallah so after the house talk you can inshallah. jẹ́sàkìlá and sísà Allah bá my ẹlẹ́sàn rẹ̀. Oh, remind me of one thing I mentioned to someone recently. mo ní mo máa ń bẹ ọlọ́run ọba yìí pé n bá fẹ́ kọ́lé ara mi ó ní a little space àtọ̀ sí the built sphere ká ní open space díẹ̀ ó ní what for sọmọ ordinarily ọkùnrin máa rò pé bóyá káwọn ọmọ máa gbá football mo ní ẹ̀kọ́ ní issue mo dé mi máa ń dùn pé kí n ní vegetable garden ọ̀pọ̀lọpọ̀ àwọn wa ṣeré àǹfààní ẹ̀ fún wọn value ẹ̀ ẹ̀yin lẹ́ máa jẹ́ kọ́ mọ value ẹ̀ náà èmi mọ̀ pé there is a difference between tomato tán lọ já nínú garden àti tó ti kọ́kọ́ ṣeré lọ my twelve tó ti jọra sínú apẹ̀rẹ̀ wọ́n tó gbé wá sílé so even if the sister is good at cooking àwọn ingredient gangan wọ́n ti ń di nǹkan míì kó tó dọ́wọ́ yín so àwọn tọ́lọ́wọ́n bá bá ṣe ilé fún nínú wa adẹ̀rẹ̀ àwọn kan ní wa táwọn ọkọ̀ wa ti kọ́lé ẹ̀ encourage wọn pé àbú fẹ́ ṣubú garden kékeré tóun bá lóun ò lè dáko ẹ̀yẹ́ máa fi hàn ṣe exercise ẹlòmíì ní gbogbo àwọn àǹfààní yìí kò ní lò ó ilẹ̀ ra machine a máa wá sweat nínú pálọ̀ there are little little things táwọn ìyá wa ń ṣe ń gbà yẹn tí ò jẹ́ kán unnecessary fat so níbẹ̀ ń pinnu tọ́lọ́ vegetable garden could be fun ní weekend kẹ́yìn náà fẹ́ mọ́kọ́ fẹ́ ró nínú compound yìí ni but ẹni tó value ẹni nǹkan tí mò ń sọ yìí máa make many things so a ti ń kún nǹkan tí ó mú mùsùlùmí sọ ǹjẹ́ bá ti la ọ̀fẹ́ ràn question tẹ́ bìrì ń jẹ́ sí àti dáhùn ẹ̀ were you around? okay alhamdulilah second question. salaamaleykum contribution tèmi lórí ọ̀rọ̀ sex ní sars ó tọ́ba ń gbé abèrè lọ́wọ́ obìnrin tó pọ̀ púpọ̀ nínú wa la máa sọ pé ọkùnrin kan ló enjoy sex and it's not normal obìnrin àtọkùnrin ló yẹ kó enjoy sex níbi tóbi ò bá ti enjoy sex something is wrong ó bẹ nínú àwọn òfin tó jẹ́ pé àrùn ló wà lára àwọn lóbìnrin ò ṣe enjoy sex gbọ́wọ́ kí mọ̀ nǹkan tó common jù ó quick ejaculation tọkùnrin bá ní quick ejaculation obìnrin ò lè enjoy sex láìláì ọkùnrin tó ní quick ejaculation tí ò tún mọ obìnrin pè wọ́n lọ́rùn start ó fìyà jẹ obìnrin yẹn nítorí pé ó pè sórí bed ó dá lóhùn ó tó fọwọ́ kàn kí ní nǹkan tó fẹ́ dà ti ń bọ̀ ó sáré dà ẹlòmíì sáìm tó dà yẹn lára ẹ dìde ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe òun ó ti rẹ̀ ó ti fi sílẹ̀ so àwọn gbọ́ngàn need counseling how to call to call your wife ẹ jẹ́ kí n mú instance wá wọ́n ní tá a bá ń dáná lọ́wọ́ tó bá ti rà ká dáhùn lóhùn ìyàwó wà ní kíchì ọkọ dé òpè ó fà bọ́bá wà lórí àkọ́kọ́ dà ìmọ̀ọ́sá abúkí ló dé kó tó mọ̀ pé ó pé pé gbogbo ó tún pé náà kó tún ìgbéri bẹ́ẹ̀ débi sọ́ọ̀sì tó bá tó torí náà ní tún ìbànújẹ́ máa bá kò tẹ́ ní tó ń dáná lọ́dẹ ọkọ̀ ìfẹ́nu pé ó ṣàǹṣe rọ̀bẹ̀ rẹ̀bẹ̀rẹ̀bẹ̀ ọ̀bú èdè fi mí sí ọ̀bú èdè lánàá wọ́n láì sars tó tó tó tẹ̀ mí rìn ó bá lọ lọ́lẹ̀ ẹni ẹ̀ ṣàǹṣe because ọkọ̀ à ń fà mọ́ but ustas èyí tó pọ̀ jù ni pé àwọn ọkùnrin wọ́n need láti help wa láti pé nǹkan tó lọ́wọ́ bá ní pé ká lè jọ pàdé láìjọ náà lóòótọ́ obìnrin ló pọ̀ láìjọ náà àwọn náà ń rán létí but they don't realize that we need their help ní gbogbo ọ̀nà gbogbo bọ́dọ̀ lọ́dọ̀ wa ni ká ṣe fún wọn yẹn they need to help us a lot ṣé issue of sexual intercourse obìnrin tó ń dùn ló pọ̀ jù tí kò dẹ̀ rí ṣe ó dẹ̀ ń dùn pé òun rí ṣe but àwọn kí lísìn but padà náà ní problem kan àsìkò tí wọn bá pè wá pé yàrá máyèjẹ mọ pé ẹbú ẹ lọ sí ìta big issue yẹn pé ọgbẹ́ tí mo fi mi ti enjoy sex wọ́n jọ jókòó sọ bóyá wọ́n máa lọ rí dókítà ni bóyá nǹkan kan ni so káwọn náà mọ̀ káwọn ṣé mo ní problem tó bá pẹ́ ní pé ejaculation or anything then kọ́ mo bẹ́ kọ́ máa fẹnu pè wá gbogbo àtọ́ bá mọ̀ dá kọ́ máa fi kóbi wọ̀lẹ́ ustaz tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ló máa rẹ̀. jọ́sọ́ kí n láwọn fẹ́ràn àti sáà. wàláhì ọlọ́ọ̀bá mi nífẹ̀ẹ́ yín mo feel so glad wàláhì pé openness yìí ó máa help ọ láti solve problems. Um, mi kan eh, ìyàwó uh, dr san umu aisha kọlọ́hún bá wa ṣe dáadáa fún ọ. bí ọ̀rọ̀ àwọn nǹkan táwọn sisters ń go through ó ṣe máa ń dùn wọ́n tó wọ́n sọ. wọ́n máa sọ ń sọ pé àwọn súnmọ́ àwọn ẹ bá wa bá àwọn bọ́dà sọ̀rọ̀ wàláhí ibi tí sísà mi ò sọ dé ó yé mi débẹ̀. now ṣẹ́wárí bẹ́mi ṣe ń jíṣẹ́ ibi tẹ́yìn kù sí fún yín yìí responsibility ní lágbára ọlọ́run yàtọ̀ sí ìta ti sọ àníyé sọ fáwọn náà. ẹ ẹ rí i pé mo bá yín discuss ọ̀rọ̀ ọkùnrin brush kó tó lọ sùn nǹkan kan ń jọ sí ọ̀pọ̀lọpọ̀ wọn tán láwọn ti change àwọn náà sọ pé àwọn rí difference na lórí nǹkan tí sísá sọ yìí náà a ti treat ẹ pẹ̀lú àwọn kan nínú wọn tọ́lá ọba nìkan wà níkàlẹ̀ a ní sẹ́nu kù a máa sọ lágbára ọlọ́run ọba ẹ ṣe gan for that openness bó ṣe rí gan lẹ ṣe sọ yẹn àwa náà rí aláìsí èyí tó pọ̀ jù nínú iṣẹ́ yẹn iṣẹ́ ọkùnrin ni now ẹni tó lóun fẹ́ fẹ́ virgin ẹni tó ń jẹ́ virgin náà jẹ́ pé kò lẹ́ experience ọkọ la expect kó kọ láwọn kan tí ó mọ̀ but selfishness òun jẹ́ káwọn rò ó wípé ó yẹ káwọn àfíìs obìnrin tó lágbára ọlọ́run àwa náà ò ní àní kùnà láti jíṣẹ́ yẹn ṣe gbọ́ jazakila ọ̀fẹ́rẹ̀ question number abi contribution number three. asalaamualeykum amsa wakati um, still on sex mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nǹkan tí sista umar buhari sọ yẹn mo notice pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn is not is an age long thing upgrade on borders wa ó affect wọn so much and because of the fact that um, some of them ẹ̀sìn pàtó gbà some of them wọn bíkọ́ tó ń kó gbígbẹ́ ẹ̀sìn yẹn náà wọn ṣe ya gbà so they don't have an idea of how to even treat a woman now if you want them to change it's not going to happen like my police kọ́ dédé ṣẹlẹ̀ and that is why àwọn ọmọ táwa náà kọ́ lọ́kùnrin báwọn náà bọ́ ṣe tí ò àwọn màmá wọn lọ́ṣìṣẹ́ ń rí ẹ̀sìn lọ́kùnrin sìn so àwọn ọmọ táwọn náà ń kọ́ báyìí àwọn ọmọkùnrin wa àtàwọn ọmọbìnrin wa we have to aláti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn láti ilẹ̀ bí o ṣe ń tọ́jú obìnrin bí o ṣe ṣe pẹ̀lú obìnrin ẹ̀kejì ni pé àwọn obìnrin náà we need to learn so much about it tó bá ti change tán there is still more táwọn náà láti ṣe èmi máa ń bọ̀ ẹ̀sìn pa ẹ̀ i don't know i know my limit mo máa check get information we can do that too to know so many things about it àwọn èèyàn kò mọ̀ pé iṣẹ́ ti wọn nìyẹn tó dára fún tí ìlànà gbọdọ̀ ṣe ń bẹ̀ but tó bá mọ ní ààrẹ ń bẹ̀ you will learn so many things then uh, the third thing nígbà àwọn ọkùnrin wọn láti kọkàn wọn ò láì kó jẹ́ pé àwọn náà máa pè wá every time they love it when you are even when you are not interested they are just calling them they feel wanted too ṣe báyìí wọ́n yẹ pé àbú nìkan ló wà máa pè wá sí pé eh, àbú òun máa wọ pé kí ló tiẹ̀ ṣe àwa nìkan wọ́n là so mo fẹ́ ka lẹ́yìn níbẹ̀ yẹn náà then ustaz nígbà tí ẹ ṣàlàyé ọ̀rọ̀ mahram ẹ sọ pé àti àwọn ọmọ wa àwọn ọmọ bọ̀dá wa àti àwọn ọmọ ọmọ fi fẹ́ ọmọ sísá wa torí pé àǹtí nǹkan míì lòmíì ẹlòmíì tó bá dẹ̀ gbọ́ àǹtí yẹn àwọn ọmọ àǹtí wo wa àbí hm, wọn ò lè jẹ́ wa because cousins wa ló máa padà jẹ́ so ọmọ sísá wa. ni ustaz ni fas yusuf da kuma mantiwa assalamu alaikum wa rahmatullahi okay okay okay okay jazakallahu khairan um, aspect kan mo fẹ́ yẹn nínú contribution sísá mi ó mú sọmọyà aspect yẹn ni pé she's damn right nípa pé uh, eh, background ẹni tọ́lọ́ ń bá ṣàánú jẹ́ pé ó tètè hear ẹ̀sìn láti kékeré ó lè fẹ́ ṣàkóbá nípa pé àìní exposure tí ò tọ́ nígbà yẹn tọ́lọ́n fi ní kó gbọ́ súnmẹ̀ yìí he is coming into marriage as an innocentee and mo rántí kéèsì kan kọ́lọ́n bá mi ṣàánú àwọn couple yẹn when they got married eh, wọ́n pe àfà pé àwọn ò mọ how to go about it atọ́kùnrin àtọ́bìnrin ọkọ is an accountant ìyàwó is an engineer wàláì mo sọ kínní níbi program kan èèyàn ní ṣó possible mo ní sálùkì á máa fi tó ẹni rí máa wà lórí ilẹ̀ wọ́n lè má pọ̀ ni wàláì wọ́n bẹ̀ lọ prestigious university as a matter of fact oau ni wọ́n lọ tí wọn bá lóun fẹ́ ṣèrànù lọ sí high institution òtòrí pẹ́ lóun fẹ̀sìn ṣàánú wọn wọn ò ṣèrànù yẹn lálẹ́ márùndínlẹ́ wọ́n ṣe pé àfa kan ni how to go about it now irú àwọn wọ̀nyí wọ́n need assistance pé kán máa jókòó síbi tí wọ́n á ti máa kọ́ wọn lẹ́kùn ibi tí sàmì ṣe sọ. and uh, uh, one thing tí mo fẹ́ yọ ní ọ̀rọ̀ wọn rèé ó tọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n máa ń retí kí ìyàwó òun náà jẹ́ káwọn fíìl pé àwọn wà wanted. ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n bring àwọn náà up láti fíìl pé àṣà ọmọ ló máa ń ṣèyẹn traditionally. so òun náà máa ká góńgó ó ń retí pé dìgbà tọkùnrin ẹ bá múùbù òun tó ṣèkò òun Life ìṣèṣ quite right pé ọ̀pọ̀lọpọ̀ wọn but màá kàn kọ́ kan nígbà míì ọkùnrin lè má sí in the mood torí pé ó ti wà fat out ṣé n gbọ́ mi so for those of you tó bá ti pé yes àwọn fẹ́ take um, the challenge láti jẹ́ kó feel wanted tẹ́ ẹ bá ti ń rí sáìn ni pé ó ń suggest tiredness titie if you are insistent I could be another thing so téèyàn bá ní òkè òun fẹ́ kó mọ̀ pé òun wà wanted tẹ́ ẹ bá ti ṣe tẹ́lẹ̀ pé ó look tired torí tọ́lọ́run ẹ̀ fún ọ láàyè nígbà míì ó lè má jẹ́ physical tiredness ó lè jẹ́ pé mind yẹ nǹkan tó occupy ẹ̀ ní time yẹn kò tiẹ̀ jẹ́ kó lè fẹ́ wà in the mood tẹ́yìn bá ti rí situation after trying màá bẹ̀bẹ̀ yìí pé tẹ́ ẹ jẹ́ kán understand okay you can be patient but at least a fẹ́ yọ taboo yẹn kúrò taboo kọkùnrin rò yìí pé ìyàwó tó bá yaṣa ni a máa pòun sí àbí kóbìnrin rò pé aṣa ìyàwó ló ń ṣe pé iṣẹ́ ọkùnrin ni you have to remove it because nígbà míì signal táwọn afọkùnrin gan ó lè ta orí ọkùnrin jí tó jẹ́ pé ordinarily òun gan lè má rò pé ó tiẹ̀ necessary so wọn àgbé pẹ̀lú nǹkan tí sísà mi sọ kọ́lọ̀ ń ṣe dáadáa fún wa ọlọ́run á bá wa sọ problem yẹn ṣe gbọ́ a ní tijú àti kọ́ wa ní nǹkan tẹ́sìn wa la ó yẹ ká kọ́ wa nǹkan tẹ̀mí tẹ̀ sọ fún àwọn brothers rẹ̀ pé sábà ti ń bọ̀ ní halkọ àwọn ọmọkùnrin wọn jẹ́ kójókòó tí wọn ẹ̀sìn là ń sọ gbogbo bí wọn ṣe ń tìjọ obìnrin bí wọn ṣe ń lọlé àná nǹkan tó ń sọ obìnrin di gbogbo ẹ̀ là ń discuss ní halkọ ẹ máa rò pé àwọn ọmọ yìí kéré wọn ọ̀gbọ́yé ni but wọ́n ń pick àwọn nǹkan kọ̀ọ̀kan wípé nǹkan báyìí gbọdọ̀ wáyé ká tó sọ pé ó ti dìyàwó nǹkan báyìí gbọdọ̀ wáyé ká tó sọ pé marriage take place táwọn ọmọ yìí bá ti ń gbọ́ sí lágbára ọlọ́run ọba àwọn problem táwọn bàbá yẹn ní àwọn ọmọ wa ò ní ni kọ́lọ̀ má ṣàgùn wa lọ́wọ́ that's uh, contribution number three àbí number four now ẹ jọ kó má jẹ repetition torí tọ́lọ́run. Assalamu alaikum warahmatullah. Ẹ eh, kọ́lọ́mbà ṣe dára fọmọ ìyá wa tí wọ́n ń ṣe catering. Bó wá time àwọn àbúkọ wà tó yẹ pé tẹ bá tiẹ̀ mọ gbogbo kíní yẹn they don't appreciate it. For example, kíyàn wá ṣe bíi sandwich ń sin wa ni wò ó. <laughs> Jẹgbẹjẹgbẹ tó pé sí mi báyìí. <laughs> Wàá gbé kúrò wájú mi. So we just have to study our husband. So tó wá pé ẹni tó yẹ mọ̀ pé òkèlè ní àti gẹ̀gìrì. Just know how you do it very well tọ́ bá padà kọ gbogbo kìíní yẹn ó máa wà useless so tọ́ bá kọ ó da ṣùgbọ́n tọ́ bá ọ̀dà láti sọ pé bóyá àáfẹ́ impose ẹ̀ lé wọn lórí then we should also study the weather uh, weather about us shouldn't prepare what is us. when the weather is cold we should prepare what is hot where at least a lè a begin to see that so bóyá tọ́ bá tún pọ̀ sí i nǹkan à ń sọ rárá but we just study our husband kó má yẹ pé bóyá máa pé nǹkan tá a kọ́ yẹn kò tiẹ̀ ṣe àǹfààní so sáwọn àlejò. inú mi dùn fẹ́ pé àkíyèsí fi hàn wípé kíkálukú sọ́dí ọkọ ẹ̀ ó lóòótọ́ nǹkan tí ẹlòmíì crazy nípa ẹ̀ ẹlòmíì òun lẹ́ẹ̀mejì a very very good point now the last contribution now number five can number five number five. asalaamu aleykum ṣe wá mo kò fẹ́ pé àkèsí wa sí um, pé ẹni pé wọ́n ní bẹ̀rẹ̀ sí sàrọ̀ sàrọ̀ ní pé ká máa òbí àwọn husband wa. mo dẹ̀ mọ̀ sisters, àwọn like aláàtúnú nǹkan some of us a man take permission tó judge. a judge jáde tán sìn sister for tó dé kan dé kákan connect connect and this I yóò dẹ̀ sí um, islam that's what. then two um, um, mo fi um, tí ọlọ́ba bá wa sọ̀rọ̀ nínú quran àti tuntun náà to ó our own personal understanding the finishing the silence will be okay, oh, all right. You know the doing always, except when it doesn't do things that is halal, eh, except when it is not halal. You don't have to like it, you just have to be halal. That's it. Assalamu alaikum. Now, Jazakallah Khairan. Um, do we still have time for questions? I know there are a couple of people who want to see me after the halqa. Abi? And we are supposed to have. Uh, ẹ̀ńdẹ́gà halkọ at one wọn pa àwọn àbúgbọ́n tí ń rẹ́dì pé wọ́n ní one ọmọ ń ṣe tán so ṣé ká postpone questions the coming sitting torí tọ́lọ́hún. ó dáa ká ṣe bẹ́ẹ̀ agbára ọlọ́run wọ́n ní kó wá jẹ́ questions nìkan ọlọ́run àgbà fún wa so ẹ jẹ́ pé ọlọ́run ẹ mú sùn torí pé àwa ń last week and that there are one or two persons tí ó need kí n rí. so that those people can see me between now and uh, when the Zuhur prayer is said. Uh, all we have learned, may Allah bless them for us. láti láti lò ó. Uh, Ọlọ́run dákun ẹ̀mí wá uh, Ṣé rí àkọ́kọ́ ọba téèyàn torí ẹ̀ lò sọ òdodo yẹn di ayọ̀ ọkàn jẹ́ pé you now derive joy from doing it ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ súnà tọ́lọ́run yọnu sí ọlọ́run dákun ṣe ní kọ́rẹ́tà ayin fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk wa ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in mo promise yín pé lágbára ọlọ́run gbogbo àwọn iṣẹ́ yín a máa jẹ fáwọn brọ́dà ṣẹgbọ́ ẹ̀yin náà ṣáà máa ẹ̀ǹkọ́rì yẹn pé kọ́ máa wà níjòkó a máa ń ṣe títì nǹkan first week um, first friday in the in the month ọ̀rọ̀ marriage na máa fi discuss ẹ kàn encourage to come máa attend then last friday in the month I want to yẹn discuss ọ̀rọ̀ akida yàtọ̀ sí tọ̀dọ̀ sheikh tó máa ń wáyé ní every sunday morning Salaam alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n ní time ẹ̀ tìrọ̀lẹ́ I'm just 5:30 in the evening 5:30 in the evening then àwọn tí àwọn kan bá fẹ́ bẹ̀rẹ̀ arabic classes a fresh arabic class term bẹ̀rẹ̀ ni on monday rárá pé four pm níbí báyìí First class fún ọ̀kan ṣẹ̀fẹ̀ join two brothers ẹ̀jọ̀ fún àwọn sisters àwọn àna ọ̀sẹ̀ dẹ́ka salamu alaykum wa rahmatulah.